Thank you. ọlá rẹ̀ ga ọlọ́wọ́n bá tó dá wa kó fi wá mọ̀nà ọlọ́mọdé asọ̀nù láyéláyé ọlọ́run tó jẹ́ ká bẹ̀rẹ̀ ọ̀pọ̀ lọ́ta bẹ̀rẹ̀ abadibita abadé ọlọ́kọjá lókun yẹn o wọ́n ti ṣe ìtọ́jú yẹn ní agbàmọ̀ fún wa kó fi wá ṣùgbọ́n gẹ́ dáadáa ní àná a ti sọ̀rọ̀ nípa rómìà rírì ọlọ́run kọ́lọ́n kọ́ mọ́ ṣe rírì rẹ̀ léwọ̀ fẹ́ nìkankan lójú àwọn àtàwọn bíbá yẹn àwa sọ fún wa lánàá wípé olóyà lílọ lọ́wọ́ ọba oríṣi méjì síbẹ̀ náà ló bẹ̀ kọ́ nítorí pé lẹ́yìn tá a sọ yẹn ẹyọ kan ní ọkẹ́ ọ̀kan lẹ́yìn ìgbà náà ní àwọn hadith wọ́n ń bẹ lórí rírí ọlọ́mọbọ bàtọ́ láàrin kàtá àmẹnubà tó ṣe wípé àwọn kàtá àmẹnubà àwọn ni àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àwọn àáyà eléyìí tí àwọn afa sunna bí sẹ́rí eléyìí tí àwọn Mu'tazila tí wọ́n ń takò yíyọ́ lọ́mọ balọ́jọ́ àgbẹ̀ yà máa náà bí sẹ́rí àti ìsì àwọn alùsùnà ọ̀jà máa fún so lónìí pẹ̀lú ọlọ́mọ ọba tó la rẹ̀ dá a sọ̀rọ̀ nípa ìran rúkìá mi rúkìá lẹ́yìn ìgbà náà a wà sọ tó ṣe kí mo tàfà lóyà tó anyị anyị ruya nípa ọ̀rọ̀ ya mọ́sálàmì na wà tó tó yẹ kí amẹnuba pẹ̀lú ga amẹnuba tí yàrá ń ṣàṣọwò tí ya abilẹ̀ yìí mọ́sálà tàbí sọ yàrá náà ṣe ń ṣàrọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà ṣe ìṣàrọ̀ sí ẹlòmíì sọ ẹlòmíì ọsọ. náà àlàyé lórí rírí ọba tó ga àwọn afá yìí pé rírí ọlọ́run ọba bó ṣe méjì. alákọ̀ọ́kọ́ òun ni ru'yatu ikramin wa ladhatin wa na'imin wa in'amin wa hururin onírírí bó ṣe àpọ́nlé fáwọn tó bá ẹ̀dá ẹ̀ eléyìí tí ó jẹ́ ìgbádùn ìdẹ̀ra ìdùnnú fún wa fahadihi lilmu'minina fil janna wa lilmu'minina fi arsati qiyama sọ eléyìí àwọn mọ̀mìnì nìkan ní àní ó ní àfisọ wípé ẹ̀rì kí gbàtà máa fẹ́ àgbàrọ̀ kẹfà àgbàrọ̀ kọ́lá wọn ló yàtọ̀ haqqun li ahli janna táwa ni ahli janna àti mọ̀mìnì àwọn mọ̀mìnì lọ́mọ àlìjánná ọlọ́run kọ́ mọ́sá àjẹ́nà lè wọ fẹ́ni kankan nù wa. tọ́yọ̀ wà náwó ẹ̀wùsà ní ìlà kejì nínú rúkìá òun ni rúkìá tó hisabi wọ́tà kọ̀rìírí wọ́tà rí. òun ni rírí ọlọ́run kọ́ bàtọ́ láàrin ká eléyìí tí nígbà tó lọ́wọ́ bàbá tó láàrin ká tó bá wá lè fásilè xitọ́ bí láti wá dájọ́ láàrin àwọn ẹ̀dá eléyìí tí kálukú tí ó fi máa yẹ tí ó mọ̀ ibi tọ́rọ̀ rẹ̀ ó jà sí. ìyẹn ni ríyọ ọlọ́run ọba fi abdul mahshab tábà wo sharhu ibn abil izz wọ́n sọ pé wà ru'yatu qabla dukhulil jannati fiha thalathatu aqwal ríyọ ọlọ́run ọba tó láàrin ga síwájú ká tó wà àlìjánná kọ́nà kó ṣe wá bẹ́ẹ̀ lọ́mọ àlìjánná o wọ́n lóríṣi mẹ́ta ni. sọ oríṣi mẹ́ta ni ọ̀rọ̀ táwọn afáà ní lórí ẹ̀ sóyè báyìí fi àfàlàfàtà àkọ́wá nílé ayé ẹ̀yìn. القول الأول أن المؤمنين يرون ربهم في المحشر في الموقف قبل الجنة قبل دخول الجنة ولا يراه إلا المؤمنون خاصة àwọn kan náà àwọn níbí mà wọ́n sọ wípé àwọn mùmíní nìkan ní ọ̀rọ̀ lọ nígbà tó lọ́wọ́ kan bàtọ láàrin ga tó bá wá bá wàá dá ẹ fi arúgbìn mahshar fi mahshar. àwọn onímọ̀ yìí wọ́n nídìí ni wípé ẹ̀rí ti wà wípé kèfèrí ò ní rọ́lọ́ kẹlá innahum an rabbihim yawma idhin láwọn ìdìbò ọlọ́run láàyè gàgà láti rí ọlọ́run bọ̀ bàtọ́ láàyè gà wọ ọmọ tó ń pariwo yẹn kó bọ́ta tàbí kẹ́ni tó mu wá kó mu bọ́ta. dákun gbé ọmọ náà bọ́ta pátápátá ẹni tó gbúgbé wa kọ́ lọ́ba. ọmọ ẹ̀ wà ń bẹ̀ torí pé ọlọ́run bá ti sọ nípa àwọn kèfèrí wípé kàlá ìnáwó àrùnrọ́bìnrin yàwó ìdè làmùdúró ọlọ́run wípé lọ́jọ́ yẹn nígbà kìyàmà àwọn kèfèrí á ní gàgà wọn wọn àní rọlọ́kọ̀ bọ̀bá tó lára ẹ̀ gbà tó bá rí bẹ́ẹ̀ ajẹ́ wípé olùgbàgbọ́ òdodo àwọn ọmọ mi ní nìkan àwọn ní ọ̀rọ̀ lọ mo rò pé agbọ́mi yé bá ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni wípé alqawlu thani annahu yarahu almu'minuna wa yarahu ahlul mawqifi jami'an mu'minuhum wa kafiruhum thumma yahtadibu 'ani al-kafarati fala yarawnahu ba'da dhalik. sọ̀rọ̀ kan sọ wípé àwọn mọ̀mìnì wọ̀rọ̀ lọ́wọ́ àwọn kèfèrí náà wò ṣùgbọ́n nígbà tó bá yá wò ní mọ̀lùkọ́lá yẹn tó bá yá àwọn kìfì ọlọ́run bọ̀bá tó láàrin ga yàtàjìmú àjò wọ́n wà ní ọlọ́run bọ̀bá tó láàrin ga àwọn kan náà sọ bẹ́ẹ̀ mọ̀lùkọ́lá yẹn kò sì máa sọ pé ó ní kí wọ́n ta kọ́kọ́ sọ yẹn wípé àwọn kìfì yóò ní lọ́lọ́ wallahu ta'ala aláwọ̀ aláwọ̀ ṣé wàá rí ẹlẹ́kẹta tó yẹ kó jẹ́lẹ̀ kejì tí bá ti mọ̀ ní tó fi ẹgbẹ́ mo rò pàlà yìí nìjẹ ẹlòmíì tó yàtọ̀ sí wọn kò ní rí òun lálá àkọ́kọ́ eléyìí tó yẹ pé rírí ti naam àti tẹkírìm eléyìí tó ṣẹlẹ̀ náà jọ náà rírí ẹlẹ́ẹ̀kejì eléyìí tó lọ wà lórí ẹ̀ eléyìí tó pọ̀lọpọ̀ nù àfọ àṣọ wípé ó lára àfíà nítorí àwọn ẹ̀rí mi òun ni kí àwọn mòmìnì àtàwọn mùnáfìkì rọrọ ṣé ẹ mọ̀ pé mùnáfìkì ara mùsùlùmí ni wọ́n so ẹni tí ní fáàkù rẹ̀ bá jẹ́ ẹ̀tẹ̀kọ́rí ní ó jáde kó nu islam ṣùgbọ́n islam islam ní ọ̀pẹ̀rẹ̀ àwọn ti síbẹ̀ ní ayé bẹ́ẹ̀ kọ́ ìyẹn làwọn bá mi sọ pé rúyàtú wà xisaabi wàtà kọ́rìrì wàtà àríf fàhádìhì ìyá láti yumkin ànyọkọ́lù ináhà mọ̀rọ̀ dífà ináhà mọ̀rọ̀ dàdàrí fi xadìsì ìmúnáfìqìnà fi mà sábàtà fi sàxìí xadìsì kúlálàfíà mi sàxìí òhun tó báwọn mọ̀nàfíkì máa rọ́ lọ. wọ́n ní hadithi náà ṣe wá. anallaha azza wa jalla ya'ti al-ummata wa fiha munafiquha. tẹ́sí ni bá ọlọ́run bọ́ wà bá àwọn ọmọ islam àwọn mọ̀nàfíkì inú ọmọ náà lè wà lára. thumma ya'tihim fi ghayri surati allati ra'awha min qablu tó bá yá ọlọ́run tó tún padà wá bá wọn yóò tún wá ṣùgbọ́n súra alákọ̀ọ́kọ́ tó gbé wá tí wọ́n fi rí kọ́ ni wọ́n tún padà rí ẹlẹ́ sálàyé mi ti ìgbà tó làwọn ọba tó láàrin ká tó bá wá dọ̀dọ̀ wọn tó mọ̀ ya'muruhum bis-sujudi yóò wá ní kó forí kalẹ̀ wọlé àyẹ̀sì wọn à ní forí kalẹ̀. fa yaquluna nahnu huna hatta ya'tiya rabbuna wọ́n á ní alẹ́ forí kan ibi ìlà wà títí tọ́lọ̀ wọn bọ̀ bá tọ́lọ̀ rẹ̀ bó fi dé sọ̀rọ̀ kí wọ́n ti rọ́lọ́ wọn bá lálákọ̀ọ́kọ́ ṣùgbọ́n gbà tọ́lọ̀ fẹ́ padà wá kì í ṣe bó ṣe wá lákọ̀ọ́kọ́ ó ní káwọn gbàgbé pé èèyàn lè ṣe ìhá tọ̀pọ̀ lọ́lọ́wọ́n bá ta ti ṣàlàyé lánàá ثم بعد ذلك يكشف الرب عن ساق يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا أه؟ wàlá يستطيعون يو، ẹ̀hún آية ọ له تفسير ayé sábà طيب، tafsir rẹ̀ ayé hadith yìí bẹ̀. tọ́yì ọlọ́run bọba tó láàrin ga yóò wá sí gàgà kú ò níbi sáàpù ẹ̀ àwọn tọ̀hún wọn ni pé ẹjọ́ tí ọlọ́run bó sí ọ̀rọ̀ tó le kókókó àdéhùn tó le tí ó sì kalẹ̀ wọ́n ni tí wọ́n tún sí nìyẹn torí kí wọn ò ní fẹ́ sọ pé ọlọ́run bá ní sáàpù tẹ́ bá ti sọ pé ó ní ojúgun ó ní ajẹ́pọ̀ lẹ́sẹ̀ tó bá ti lẹ́sẹ̀ ajẹ́kẹ́ máa rìn lọ́ba ti ní ẹsẹ̀ ajẹ́ pé yọ lọ́ mọ̀ ká lọ́ba ti lọ́ mọ̀ ká ajẹ́ pé àwọn mọ̀ ká rẹ̀ ó yà kàtàkàtà tẹ̀síwì wọ́n wà láwọn fẹ́ ti tẹ̀síwì ọlọ́run níbi nǹkan tí ọ̀lẹ́ tọ̀ sí wọ́n kò wá gbá ọ̀rọ̀ yìí kọ́ ní sákòókò rẹ̀ wọ́n lọ́ba ti gbọ́rọ̀ yẹn yé wa tọ́yìn bàyá àìfóònà hù tí ọlọ́run ọba tó láàrin ká tó ti ṣe ṣù pọ́ọ̀lì bíi sáà àwọn mùmí ní àwọn èèyàn ah, ọlọ́run ọba lóde kù sálàyé mi jẹ́ kí ọlọ́run ọba tó láre ga ni ọ̀nà tó gbà yọ sí wa lélẹ̀ yìí ni òjì ádámà sálàyé mi jẹ́ anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní wípé ìmọ̀ ìmọ̀ fayalifunahu fayasjudu almu'minu àwọn mọ̀mìnì àwọn wà fún ìpẹlẹ tó hadith yẹn wà ní Bukhari àti Muslim táwọn bá ti forí kanlẹ̀ wọ́yàbùkọ́ mọ́nìlàmù yakùn mukhlisan fi dunya àwọn tí wọ́n ní ẹ̀kíláàsì bí ẹ̀sìn ọlọ́wọ́n bá nígbà tí wọ́n wà láyé yóò wá kọ́ àwọn àwọn náà wọ́n fẹ́ẹ́ forí kanlẹ̀ kí wọ́n lè dàbí àwọn mùmìnì yuridu an yasjuda yóò fẹ́ẹ́ forí kanlẹ̀ fayahud fayahuda fayahud zahruhu tawbatan wahida tẹ́ bá ti fẹ́ lọ lè báyìí sálà yẹ mi tẹ yòdì àwọn ẹ̀yẹ sojú ní fọlá yẹ sàbẹ̀ yẹ wò wọ́n ní lágbára àti wọ́n ìkànnì kọ́lọ́ ibẹ̀ yẹn ni wọ́n ti mọ̀ pé wàhálà ti bá wọn. torí pé àwọn kan nínú àti àjọ tó ti àjọ lọ́dọ̀ àwọn ọkùnrin kẹlẹ̀ wọ́n sì lọ ó kọ́ káwọn ọkùnrin kẹlẹ̀ wọ́n ní lágbára àti síbẹ̀ látara kọ́lọ́mọ bá ti bínú sí wa kọ́lọ́mọ bínú sí wa. ẹ̀rí eléyìí kò síyèméjì ń bẹ wípé àwọn tí wọ́n jẹ́ mọ̀nàfìkì náà àwọn náà ó ṣe kí ni o wọ́n rọ̀ lọ́wọ́ tó ní alimahsa ní mawqif tó o túmọ̀ sí wípé lọ́dọ̀ alùsùn náà jàmáà ẹnu kò wípé àwọn mọ̀mí ní orí ọlọ́mọba ní rírì ìtàkọ́kọ́ eléyìí ti sàtànà ọ̀hún wàtàlágbọ́n wàlẹ́hàbọ́ọ̀rọ̀ wọ̀sọ̀rọ̀ mo rò pa àjọ mi o ẹlẹ́ẹ̀kejì eléyìí tó jẹ́ rúkìá àti alimahsar ìyẹn àwọn mọ̀mí ní òdodo wọn ò rí i mo rò pàlà yẹn kìí ẹnu sì kò lórí yẹn àwọn mọ̀nàfíkì náà ò rí nítorí ẹ̀rí tó wà lórí yẹn ṣùgbọ́n àwọn mọ̀nàfíkì ò ní ọlọ́kọ̀ bọ̀ bàtọ́ láàrin ká tóró ti sọ pé kálá innahum an rabbihim yawma idhin lamahjubun àwọn kèfèrí dàrí kí ni mo sọ àwọn mọ̀nàfíkì kèfèrí ni o àwọn kèfèrí wọn à ní rí ọlọ́kọ̀ bọ̀ bàtọ́ láàrin ká mọ́sálà kan wá ń bẹ tó ṣe wípé ara mọ́sálà rọ́kìá ni tó tàbárọ́ à níbi ìlú nǹkan tá à ń sọ ìyẹn ni wípé sáàdùbà Muhammad sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ lọ́nà mùrùpàlà yẹn ti sáàdùbì gangan rọ́lọ́ sí ẹ̀ mọ̀ pé níta ń sọ yìí ọ̀yà tó sọ̀rọ̀ yìí pé sáàrọ̀ lọ́nà lọ́jọ́ àti àbọ̀ yìí níta ń sọ sí ni wípé sani bá Muhammad sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ lọ pàápàá jùlọ nígbà tó ṣe ìrìn àjò ìrìn àjò ara tó ṣe tó kú ọdún mọ́kà tó lọ sí àlàsọ tó ṣe wá ṣe mìíràn lọ́sọ̀dọ̀ ọlọ́mọ bọ̀bá tó láàrin ká eléyìí náà sọ láti pa ọmọ sára rẹ̀ ṣé nígbà tó ṣe ìrìn àjò yìí sọ̀rọ̀ lọ mo pé àlàyé mi ti yé fáwọn ọ̀rọ̀ rúbíà ni sálàyé mi ti ẹ̀ka ẹ̀ka mọ́sálà ọ̀rọ̀ rúbíà ni mo rò bálàyé mi ti. torí pé a rí nínú àwọn onímọ̀ ẹni tó sọ pọ́nrọ́ lọ sálàyé mi ti tó sọ pọrọ lọ torí kọ sọ pé má kàdàbà ìfọ ààyè má rọ bá wípé ọkàn anabi sallallahu alaihi wasallam kọ parọ níbi nítorí ó ní ọlọmọ bá lórí wàá lè sọ pé ibùn Abbas radiyallahu anhu ó ní pé kí ni ń ṣe tí ọlọ́run bá lọ mú ànábà ibrahim aleyhi salatu wa salam ní ìkọlẹ̀ kí ló ní pé kọ́ mọ́ fi rírì náà ṣàlùbà muhammad sallallahu alayhi wa olùpàlà ìlú ti tọ́yì nǹkan kan mọ̀ tó yẹ ká sọ ọ́n bẹ̀ yẹn ṣùgbọ́n àtọ́ nígbà mi o á sọ nǹkan mi eléyìí tọkàn wá ní sùn. ó ní pé sáànà bíi ọlọ́run àbí òòrè àwọn onímọ̀ ní ọ̀rọ̀ oríṣiríṣi lórí ẹ̀. a rí nínú wọn ẹni tó sọ wípé anaba muhammad sallallahu alayhi wa sallam kò fi ojú ẹ méjèèjì rọlọ nítorí wípé ẹ̀dá ò lè rọlọ láyé sálàyé ìṣẹ̀dá wa yìí kìí ṣe ìṣẹ̀dá tá a lè fi rí Ọlọ́run ìgbà tó ti jẹ́ pé òkè bó ṣe le tó bó ṣe lágbára tó ìgbà tó lọ́wọ́ bá ṣe gàgà fún un ó kú dànù ni tó ṣe parí àjẹpẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ò lè lágbára àti gbé torí kò lágbára tó kè sáájọ́ mi ẹlẹ́ẹ̀kejì wọ́n ní wípé àwọn kan sọ wípé ó fi ọkàn rẹ̀ rọ́lọ́ ọ̀fojúrí sálàyé nìkan tó hadith kan lè bẹ̀tẹ̀ ní ibn abbas radiyallahu anhu sọ pé anabi sallallahu alayhi wa sallam sọ pé ra'aytu rabbi mo rí ọlọ́wọ́ bá mi mo rò pálá yẹn nìkan ẹ̀ẹ́dì wípé tí yẹn bá wò yẹn nígbà tá anabi ti ní ra'aytu rabbi so àwọn apá yẹn wà sọ pé ó rí pẹ̀lú ọkàn mo rò pálá yẹn lè jẹ torí hadith kan bẹ hadith yẹn mi kan bẹ sọ̀rọ̀ lórí rẹ̀ torí pé yóò fẹ́ mọ dá àwọn ẹjọ́ kan lẹ̀ mo rò pálá yẹn lè jẹ láàkín rírì yẹn rírì tọkàn kẹsẹ̀ rírì ojú mo rò pálá yẹn lè jẹ ká báyìí ẹlẹ́kẹta nínú àwọn afá oní àtàwọn kó fún un. ó ní pé ẹja kọ ẹja kóra ló lórí ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ lọ́hùn sí ọ̀rọ̀ lọ́hùn ẹ mọ̀jà wulẹ̀ sọ̀rọ̀ ń pa ẹ̀ ẹja fìyẹn lẹ̀ ìjọ àwọn onímọ̀ sọ yìí pé eléyìí sọ̀rọ̀ mọ̀nàpàlà yìí kọ́dà kì í ti sáàmì sálàyé káwọn sọ pé àbí káwọn sọ pé kò ṣùgbọ́n tá a bá wọ hadith tó lálàáfíà eléyìí tó wà ní Sahih Muslim hadith Abi Dharr al-Ghifari oní alábà muhammad sallallahu alayhi wa sallam so ìlà fàkì ìlà la wọ́n bá anábì léèrè sallallahu alayhi wa sallam wọ́n wá sọ fún pé hal ra'ayta rabbak sóòrí ọlọ́wọ́n bá rẹ̀ ìgbà tó ṣe ní àjọ lọ sóòrí anábì sallallahu alayhi wa sallam sọ pé ra'aytu nura ra'aytu nura mórí malẹ̀ mórí malẹ̀ ìwà àyàgbé ó sọ yìí pé nùrù nù anna àrọ ah, mo rí ìmọ̀lẹ̀ kò rọrùn fún mi láti rọ lọ́n bó ní ṣe rí ìmọ̀lẹ̀ mo rí tòótọ́ bá rí bẹ́ẹ̀ ajẹ́ wípé anabi muhammad sallallahu alayhi wa sallam yẹ báwọn onímọ̀ ti sọ ó jẹ́ oyé wa wípé ọlọ́run bọba tó la rẹ̀ ga sẹ́kùn ní ọba àmọ́lẹ̀ ìmọ́lẹ̀ gangan lòun gangan ìmọ́lẹ̀ wa ni hijab tọ́lọ́run bọba tó la rẹ̀ ga tó fi di àyẹ̀lẹ̀ àtẹ̀dá ìmọ̀lẹ̀ yẹn là nábì rí kọ̀rọ̀ lọ́mọ bàbá tó la rẹ̀ kàkẹ́ fún mo lọ bala yẹn ti ṣùgbọ́n ká sọ̀rọ̀ dáadáa torí pé anábà Musa aleyhi salatu wa salam bọ́lá wọn bá ṣe kún ẹlẹ́ tó mo sì jẹ́ dàtọ́ pàtàkì tó lọ́dọ̀ ọlọ́mọ bàbá tó la rẹ̀ kà ó lóun fẹ́ lọ́lọ́wọ́ ọlọ́wọ́ jẹ́ orí síbẹ̀ náà ibẹ̀ kọ́ anábà Muhammad sallallahu alayhi wa sallam bọ́lá ọ̀sẹ̀ fẹ́ràn rẹ̀ tó bọ́lá ọ̀sẹ̀ kà sí tó bọ́lá ọ̀sẹ̀ kà á yẹ tó ọlọ́run tó ní wípé kọ́ máa bọ̀ ní sámà nítorí pé ọlọ́run bá fẹ́ ṣe àwọn kankan lófin fún un síbẹ̀síbẹ̀ ọlọ́run bọ̀bà tó la rẹ̀ ta kò jó ṣe kí ni o kò jẹ́ orí o tó bá rí bẹ́ẹ̀ kí ẹnìkan wá sọ wípé òun rí ọlọ́run àbáwọn èèyàn sọ náà àà ah, tí wọ́n pọ̀ rẹ̀ pẹ̀lẹ́ àwọn oníṣífì èèyàn mọ̀ wípé alò àánú kan tó tóbi ni kọ́lọ́ kọ́ wọlé ayé tó wọlé kọ́ mọ́jẹ́mi àti yan sọ̀rọ̀ nǹkan ẹlẹ́ẹ̀kejì tá a sọ ni wípé àwọn ahadith tó wá lórí ọ̀rọ̀ rúkúyà ó yẹ ká mẹ́nu bá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ sọ̀rọ̀ á mẹ́nu bá bí ẹyọ kan àbí méjì ń bẹ hadith alákọ̀ọ́kọ́ tábàwò tíra sheikh ibn abdulaziz wọ́n ní wàá hadith wa nabi sallallahu alayhi wa sallam wa sàmì ìdúrà lọ́yà alayhim àdáálá aláwòrán ìyá pàmùtàwà àti ìrọ̀tún àwọn àhàdíìsì tó wá lórí wípé anabi muhammad sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ lórí pé àwọn mùmí ní ọ̀rọ̀ lọ́wọ́ ọba tó lára ga àhàdíìsì tó pọ̀ jáǹtì rẹ̀ táwọn tó gbà wá pọ̀ ni téèyàn ò lè sọ wípé irú rẹ̀ irọ́ ni tọ́yẹ́ kí tó bá ti pé àhàdì ni wọ́n ní wípé àkídà lọ́rọ́ rò pé onílàlàáfíà. مما تواتر حديث من كذب ومن بنى لله بيتا واحتسب ورقية ها روض ورقية سراعة والحوض ومسح الخيل وهذه بعض مما تواتر حديث من كذب مما تواتر حديث من كذب ومن بنى لله بيتا فاحتسب واحتسب واحتسب ورؤية شفاعة والحوض ورؤية شفاعة والحوض ومسلك الفيل وآل afáwa ni wípé mímọ tàwa tààrọ nínú àwọn hadith tó ṣe wípé àwọn tó gbà wá pọ̀ ọkọ̀ dá kálàfẹ́ ṣe ní subaru wọn sí rọ òun ni hadithu man kadhaba alayya muta'ammidan falyatabawwa maq'adahu minan nar wọn lára àwọn wọn máa ń bá náà lillahi baytan wahtasaba ẹni tó kọ́lé bọ́lá wọn bọ̀ bàtọ́ làdá tó lè ti ládàá tí anabi muhammad sallallahu alayhi wa sallam tó ní bá náà lọ́hùn lọ́hùn báyìí tán fil janna ó di mélòó ó di méjì wà rúbìyàtọ̀ rúbìyà òdìdí lọ́lọ́ àwọn àhàdìsù rẹ̀ àhàdìsù mutawatirọ̀ kìí ṣe àhàdìsù tó ṣe ṣe nǹkan tí a mọ̀ pé méjì ni mà al-ilmu ad-daruri wal-ilmu al-muktasab al-ilmu al òun ni máa sábàtà pẹ̀lú àwọn àgbìyànjú ìgbìyànjú àwọn afa pẹ̀lú àwọn ahadith tó bá jẹ́ ahad ìjọ tó bá jẹ́ àlẹ́ nù daruri ni wọ́n ní yàtúndò lórí hiss ó lè jẹ́ ọjọ́ rẹ̀ jẹ́ pé hiss ló ṣe ìfúbàtọ̀ tàbí tàbí kí ni at-tawatur tàbí at-tawatur fa-tawaturu yufidu al-ilma ad-daruri tí tàwátùrù bá ti dé tí ò dẹ̀ sí tàwátùrù àti tàwọn afọkù alàlùkẹ́bí bì ń bẹ̀ o kì í ṣe pa àṣepàdé làwọn padà wá ń fọ́n aká làwọn alẹ́yìn tó gbà wá ti pọ̀ nítorí pa àjọ ṣèpàdé rẹ̀ ń bì kan là tó ṣe wípé mẹ́nà àmàkínà ṣàtà òun ló ti wá tá a lè sọ pé bóyá wọ́n tiẹ̀ mọ́ra wọn rí gan àbí wọ́n pàdé bì kan àbí wọ́n ti tó kọ́ ọ́n nìkan tẹ́lẹ̀ bàbá yóò fi dùn ẹ̀yìn mọ́ àgbọ̀rù rí mo rò pálá yẹn mi ti yí nìyẹn ṣé ẹni tó nǹkan tá a sọ yẹn làwọn kan ń ta kù rọ́bìyà wọ́n ń ta kù sàfáyà àwọn tí ń ta kù wa alḥawdu hawdu anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn tí ń ta kù wa masiḥu fayi àwọn ọ̀rọ̀ wa fi dà àwọn ṣe àwọn ọ̀fẹ́ gbọ́ wọn ni òsì nǹkan ti ń jẹ bẹ́ẹ̀ hadith bẹ́ẹ̀ náà ti àwọn àtàrà torí bí jẹ́ máa sí ni pé àwọn hadith tó mú wa àhàdì mo rò mi ti àfáà mi kọ́ ọ lórí tó bá nílẹ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam. àwọn èèyàn kan sọ fún wọn ní ya Rasulullah hal nara rabbana yawm al-qiyamah ṣé a máa ní ọlọ́wọ́n bá wa lọ́jọ́ al-qiyamah anabi sallallahu alayhi wa sallam sọ wípé hal tudarruna fi ru'yati al-qamar laylata al-badr ṣé tó bá di ọjọ́ tí òṣùpá bá pé ọjọ́ mẹ́ta ṣé àti ìmọ̀ ní ìlà ṣé ẹ̀sẹ̀ máa wò bẹ̀lúbẹ̀lú kẹ́ ẹ tó rí àbí yọ hàn kedere tí gbogbo yóò máa wò báyìí. wọ́n lulẹ̀ àyà Rasulullah àti rí òṣùpá ọjọ́ kẹ̀ńlá kéṣe tó nira o kéṣe tí wọ́n ẹ̀sẹ̀ máa fi hàn yẹn omi yẹn bá ti dójú òkè ní orí o. anábà Muhammad sallallahu alayhi wa sallam. oní hali tó bọ̀ ọ́ láyé sàdúnà àṣàhàbẹ ó ní ṣe àti rí ọ̀rọ̀ lọ́sàn gangan láyé ṣe kójó sùn tó wá ṣubú mọ́lẹ̀ ṣé yóò ó nira fún yín láti rí àbí ìbọn yẹn máa ń kedere wọn ní gbà ah, onírà ilé anábà Muhammad sallallahu alayhi wa sallam qala fa innakum tarawnahu kadhalik bẹ́ẹ̀ ṣe rí àwọn nǹkan yìí tọ́ sí yín kedere bẹ́ẹ̀ lẹ́sìn rí ọlọ́run tí wọ́n hàn sí yín kedere ṣùgbọ́n sẹ́yìn mọ̀ yí pé ẹ wo àwọn nǹkan tí alẹ́sọ̀rọ̀ alẹ́ wọlé sọ́làmù ṣàpèjúwe ó fi kọ́mọ́rù ṣàpèjúwe sẹ́yìn mọ̀ pé kọ́mọ́rù tó alẹ́sọ̀rọ̀ alẹ́ wọlé sọ́làmù ṣàpèjúwe sáárì tán sáárì tán tá a bá tiẹ̀ níbi tó kọ sí wa sáárì ẹgbẹ́ kejì ẹ̀ sáárẹ̀ jọ ẹbí sáárẹ̀ jọ ẹbí ẹ̀ẹ́ lọ́lọ́run náà tá a bá rí ibi tọkọ sí wa sára lẹ́gbẹ̀ẹ́ kejì tí bá sá mọ̀ pé òun tóbi ju gbogbo lẹ́lẹ̀ lọ tó bá rí bẹ́ẹ̀ ẹ wá wọn ẹnu bí tá à ń rí bẹ́ẹ̀ bí bọ́ọ̀lù lókè ẹ ràn lọ́wọ́ bọba tó láàrin gánà lákìn bìlà ìhà àbọ̀tún ẹ nírọ̀ kiri kọ́ ọlọ́wọ́n bá níwà wà láyọ̀ ìbò nàbí ẹ̀yìn máa ẹ dàpọ̀ sọ̀rọ̀ ìkìlẹ̀ sóyè wàrà sòyìn yẹn láti sọ wípé ajẹ́ wípé pẹ̀lú ògùn ọlọ́wọ́ ìwọ́n bá jẹ́ ìta fẹ́ sọ níbi ọ̀rọ̀ rúbíà àti sọ àtúwọ̀ ọ̀rà kàǹkan díẹ̀ ní lójú rẹ̀ mìíràn díẹ̀ so lónìí kátó wa máa tẹ̀síwájú pẹ̀lú ògo ọlọ́run ní kẹ́hìn bàbọ̀dà lọ́la pẹ̀lú ògo ọlọ́run mélòó làwọn ẹ̀ máa di lọ́la twenty eight àmọ̀ ṣe lọ́nà títí táyọ̀ nìkan àbí bò àbí ká parí ẹ̀ lónìí. monday monday yẹn eh. kí ni monday jẹ twenty nine ni monday àbí ok ok twenty eight lọ́la twenty nine ni monday ok ok lawas tó o túmọ̀ sí wípé ìmáàlú ọdún tuesday ẹ̀ṣá lawas náà. afa wa sọ̀rọ̀ kan ẹ ẹ ẹ jẹ́ kí bàbá bá wa kà. wàlá tasbutu ọ̀nà islam ilá àlà ọ̀hún taslim wà ní islam fàmà wọ́n àìtàn àfọwọ́ àìtàn ẹ̀kọ́ wàlá ní yàtọ̀. ṣé bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ kò sí ń tọ́ abẹ́rẹ́ kan fẹ́ẹ́ tó lè nàró nu wa tí ó dùn dáadáa tí ó tọ̀ tó sì jẹ́ pé kò tẹ̀lé kìkì sẹ́ ṣé ń tọ̀ ń wà kò sí nítorí wípé ẹ ìdọ́lọ̀ sọ́nà Al-Qur'ani wa yuthabbita bihi al-aqdam ó máa ń fi fi gìgísẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn rẹ̀ mo rò pàlà yẹn ti gìgísẹ̀ la fi dúró tá a fi dúró tọ́ tí a fi lè nàró téèyàn ò ní rí ilẹ̀ gbòròpàlà ibi tí gìgísẹ̀ ni bí ẹnì kọ̀ọ̀kan bá ṣe ní gìgísẹ̀ sí tọ́nà ti bá àbàlùbáríkà rẹ̀ sí sí bẹ́ẹ̀ ni ó ṣe lè dúró sí àfáà wa ní ps Islam náà ní gìgísẹ̀ kì í ṣe nítorí pé ó ní gìgísẹ̀ bíi ṣùgbọ́n nítorí kálíbà àdọ́gbọ̀n tí wọ́n fẹ́ sọ yìí wọ́n wà lọ yá gìgísẹ̀ lọ ó ní wàhálà tẹ́sán lójú kọ́dàmù islam ìgísẹ̀ ẹ̀sìn islam ò lè dúró eléyìí tó túmọ̀ sí wípé èèyàn ò lè dúró ṣinṣin lórí ẹ̀sìn islam mo rò wàhálà yẹn tó ẹ̀sìn islam ṣe ń pàwọn àní ìsìn gígísẹ̀ wa bó ṣe wulẹ̀ kó wulẹ̀ kó rí kó lè dúró lórí omi ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ gígísẹ̀ wa bó ṣe wulẹ̀ kó nípọn tó bó ṣe wulẹ̀ kó lágbára tó kó lè dúró lórí atẹ́gùn ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ torí pé ká ló lè dúró lórí atẹ́gùn ní tá a bá fò sókè ó yẹ ká lè hàǹgì síbẹ̀ bọ̀dẹ́rì kan ni wọ́n bá fò sókè tó bá hàǹgì síbẹ̀ àwọn èèyàn ò ní padà tẹ́rì kan bá lóun rìn lórí omi ìpín náà ni gègésà wọ ò lè dúró lórí ẹ̀ orí kíní tí máa ń dúró orí lẹ́lẹ̀ sẹwárí gègésà ìsìláàmù náà lè dúró orin lẹ̀ ilà àlà lọ́hàrì tẹ̀sílíìmì wàlẹ́sì ìsìláàmù àbí kó ṣe wípé tí ó dùn ó lé lórí òun ní ìgbàfà àti dupájú sẹ́lẹ̀ kọlọ wàláhì kò sí mùsùlùmí ẹ mọ ẹ wò nínú àwọn tí wọn ń takò àyèmọye nǹkan nínú islam ọjọ́ kan mo ti sọ̀rọ̀ yín náà ní halkọ àwọn àjọ ń sọ nǹkan kan nígbà tó ti sọ àwọn ọ̀sọ́ fúnṣọ tó pọ̀ tán àwọn yàrá bẹ̀rẹ̀ sí máa kó nǹkan mi wá. oní tí kì í bá ṣe wípé religion is based on dogmatism gbogbo àwọn kan yẹn ló wọ̀ bá oníbọ̀tì religion kò síbi yẹn ti fẹ́ ṣe wàá padà wà dogmatic náà ọ̀rọ̀ tó ń lò kò correct torí pé dogmatism náà àbùkù wà bẹ́ẹ̀ sálàyé mi ti submission ló yẹ kó lò sálàyé mi yé mi ti bọ́sẹ̀ nǹkan àwọn ará academics àwọn sáwọ́rọ̀ kan lónìí nígbà tí kì í bá ti pé religion wà on dogmatic ẹni tó bá sọ pé òun lè wà dogmatic kò lè ṣẹ̀sìn bọ̀ àwọn onípe dogmatism o submission ẹni tí ó bá ti ní submission fọlọ fún tá a nẹ́bí sọ̀rọ̀ láàrin wájú ọ̀sán mú wá ẹ mọ̀ jà tán ra wá jẹ islam rẹ̀ ò ní dúró nítorí wọn tá a fà wá sọ yẹn láàtà sèmótó wà láàtà sèmótó kọ́dà mọ́ islam gìgísẹ̀ ẹ̀sìn islam èèyàn ò lè nílẹ̀ ilà alábàárì tẹ̀sílímì wàlẹ̀ islam bí tẹ̀sílímì èèyàn àti islam èèyàn bó bá ṣe yẹn tó. kọlọ́wọ́n bọ́ba tó la rẹ̀ gà bẹ́ẹ̀ ní islam rẹ̀ sì dúró ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tí islam rẹ̀ láàyè nínú ẹni tó padà bí islamu sọ́ọ̀lẹ̀ oníjọ́sí ni mo fọlọ́ síbẹ̀ ní ayébẹ̀ kọ́ ilé ìbẹ̀rẹ̀ nìkan ó lè jẹ́ mùsùlùmí mọ́ṣáláṣí kọ́ jẹ́ ìgbà nínú léjì yóò jòyè lọ́nà méjèèjì yóò wọ́n ní lánàá àfẹ́ bá rí báyìí láwọn ìgbà kan tó ti lọ yọ wọ tó bá múra báyìí ẹ̀ẹ́dì kò tó ti dájá ta. lẹ́ẹ̀rí mi fẹ́ kí àwọn yẹn ti ń pè láàfà wọ́n ti ń pè ní lèmọ́mù nígbà bá ṣe àẹ́rì wípé ọ̀nà tó ti di tọ́lù. nítorí pé kò ní kí ni ọ kò ní kẹ́sì àtẹ̀sírí ìmọ̀lẹ́sìn lè fi dúró wọn wá làwọn anábìọ́ lọ́wọ́ bá ní ẹjá wà anábìọ́ Ibrahim alayhi kákọ́kọ́ bẹ̀rẹ̀ lórí wípé kò bí ma ọ̀tọ̀rọ̀ ọmọ lọ́dọ̀ ọlọ́run ẹ wò gbàtọ́ lọ́run tó fún lẹ́yìn eighty years ọlọ́run wa tún ní pé ó tún wá lálà nípò tún ọmọ yẹn ǹdọ́ lálà fún ọmọ ẹ ọba tí ó pé eighty tó bí kí tún ní ọmọ yẹn. ọwọ́ àpò ọmọ kalẹ̀ ntí mo rí rẹ o ọmọ náà ní rẹ bàbá mi ṣe ń tọ́ lọ́n pa ọ́ láṣẹ tọ́ra ṣe ọlọ́run ẹ wá àwọn ọmọ ọlọ́run adébí Ibrahim wà fún ọmọkùnrin lé ọmọ ọbẹ̀ lọ́wọ́ ọwọ́ adọ́mọ dọ̀bálẹ̀ ìgbà tó dá dọ̀bálẹ̀ ọwọ́ adójú ẹ̀ bọ̀lẹ̀ torí pé kò wojú ẹ̀ káàlù rẹ̀ mọ̀ bá ṣe lọ́lọ́run fi ní wàtálà hù lè torí pé tó bá fẹ́ tó bá wojú ẹ̀ àánú bàbá òjò kò ní ju kò ní má ṣe ọlọ́run ṣe ẹ wá wọlé ọlọ́run ní falamọ́ asilamọ́ sáàtìrì bá ìgbà táwọn méjèèjì gbà fà fọlọ́ wọ́n ju wọ́dún sẹ́lẹ̀ fọlọ́ wàtálàhù ìjàbí tó da ojú ọmọ yẹn bọ́lẹ̀ nítorí pé kó má bàa wojú ẹ kó má bàa ṣẹ́jú wò káàánú má bàa gbé ẹ ẹ rí i pé kí lọ́lọ́mọ bọ́ bá tó láàrin bí àkọlé wá fún Ibrahim asilamu àwọn àtọmọgbà fọlọ ni ó ti kú òníyè méjì mẹ ìgbésẹ̀ yóò ṣe àbí òní ṣe wànádà iná fún anya Ibrahim kọ́ni sọ̀dá kọ́ta rọ́bìà yóò yàtọ̀ ní ọ̀la ó ti gbà kó dòdò ní látàdọ̀ àwọn ọlọ́run ẹ wá máa wo ọmọ yìí náà kó tó dìbà ṣe é mọ̀ yí pé ìyá tó fi ìyá rẹ̀ fọkọ rẹ̀ ó padà jowú látara àdámọ obìnrin anabi ibrahim aleyhi salatu wa salam ó wá mú ìyá mi ó wá mú kúrò ní sáà sáà mi anabi ibrahim ń gbé ó wá mú ọ lọ sí hijaz hijaz ní maka madina tá à ń sọ ní ìsìn hijaz ní jẹ hijaz lọkọ tó kọ nígbà tó mú wá sí hijaz kí ni kí ni bàtà ọ̀rọ̀ mi sí àti nǹkan oúnjẹ díẹ̀ òun náà ni nígbà náà kò sẹ́ni àgbà tí ń gbé mọ́kà ọba ni ibi tí wàá tẹ ọmọ rẹ ọmọ gbé ni ẹni wọ́n ṣẹ̀ bí ma ti ń fọmọ lọ́yàn lọ́wọ́ anabi wọn bá ti gbọ̀n dání bá lọ ìyàwó gba yà Ibrahim ta ló fẹ́ fi wá lẹ̀ fún bí anabi Ibrahim ọ̀dà lọ́wọ́ ta ló fẹ́ fi wálẹ̀ fún mi anabi ibrahim ọ̀dà ló ta ló fẹ́ fi wálẹ̀ fún mi ọ̀dà ló ọ̀dà ìgbà tó lè pé ọ̀dà ó ní ah, Allahu amaraka bi hada ṣé ohun tó ṣe yìí sọ̀lọ̀ ń lọ́pọ̀ anabi ibrahim ní nà bẹ́ẹ̀ ni ọlọ́lọ́pọ̀ àmì ní tó bá ti rí bẹ́ẹ̀ láàyò ló yẹ wò náà ọlọ́run ní ra wa láàyò máa lọ kí ló ṣe wù ẹgbẹ́ àgbẹ̀ sílẹ̀ ẹ wá wọrí ire tó wá bùn àtọ̀mọ̀ ẹ̀ òun yìí pé òun ọlọmọ gbádùn pẹ̀lú ìyáálé yóò wá fẹ́mi àtọmọ mi lẹ́nu láyé ilé ìgbàlú ẹ̀ ọ̀sìn àkọ́bí wa ọ̀sìn mú ìyáálé rẹ̀ wá bí kórìí ire rẹ̀ ọba ṣe di àkàṣì náà ni àtẹ̀sílẹ̀ ìgbàfà fọlọ́n ọba tó la rẹ̀ ga ìsìláàmù èèyàn tí ọba lè gbà fà ẹ mọ̀ wo asọ̀rọ̀ anábì wa nù hẹ̀lánà alayhi salatu wassalam wípé ara ohun tó fi jẹ́ ọjọ́ wípé rírí ọlọ́run ọba ọba tó láàrin ga ru'yatullahi ta'ala yawmal qiyamati mumkina tó bá ṣe pé àlè ìrọ́lọ́run ni tí ò pọ́ síbò ni ọlọ́run fún sọ fún anábì amúnsá wípé ìbéèrè tó béèrè mọ́ béèrè rẹ̀ mọ́ mọ́. torí pé béèrè tí o kọ sínú kò ṣeé ṣe sọ fún Nuh wípé innahu laysa min ahlika ọmọ yìí ò sí lára ahlu rẹ innahu amalun ghayru salih àdúrà rẹ yẹn iṣẹ́ ẹbú ni kì í dáadáa tó ń ṣe pé kí n kì í tó dáa sọlá yìí mi ti máa ìní àìdùkà àǹtàkùrà mílẹ̀ jáde wá sí mò ń ṣe fún ìfẹ́jọ́ wà náà aláìmọ̀ kan ṣé ọlọ́run sọ pé kí inú ẹ̀mọ́ abẹ́rẹ́ ló béèrè mọ́ àbí ọ̀sọ̀ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sọ bẹ́ẹ̀ fún Musa ìjọba sọ ni pé ò ní rí mi kò sí sọ pé ẹnìkankan ò lè rí mi gbọ́dọ̀ wà láyé mi ti tó túmọ̀ sí pé n tó béèrè fún ìtọ́pọ̀ ṣùgbọ́n ibi tí wọ́n á fẹ́ lò bí ọ̀rọ̀ yẹn lónìí

bọ́mọ bá mú òfò fún ara rẹ̀ kó fò ọmọ bá lọ ọlọ́mọ jọmọ owó sòfò kí ni lè yẹn kí ni yẹn àtẹ̀sílẹ̀ àtẹ̀sílẹ̀ sẹ́ẹ̀rí tẹ̀sílẹ̀ yẹn òun ló mọ ìyáza àwọn sahaba nípa Muhammad sallallahu alayhi wa sallam yàtọ̀ sí wa nílé gbàfà abẹ́ ti gbàgbé nké ńgbà tí a ọtí tó sọ̀kalẹ̀ àwọn kan ń pọn ọtí lọ́wọ́ ni àwọn kan ní inú ilé tí wọ́n mú díẹ̀ díẹ̀ díẹ̀ ìgbà tó náà wá ní fàtísẹ́ ìbò wò àṣẹ ti dé ẹlẹ́mìí wà wò pé díẹ̀ mú yí tán tó bá mẹ́lẹ́ tán wọ̀ ní mú mi mà wọ́n wá ń yí bọ́ta wọ́n wá ń da ọtí nù láti inú kòròbòtò débi ké gbogbo ojú ọ̀nà téèyàn lè gbà kọjá nínú ìlú bí àgbàrá sí máa ń san òjò bẹ́ẹ̀ lọ ṣe ń san ẹnìkan nù wọn sọ pé wọ́n mú yí tán tó má mú mi kíni yẹn taslim rahimallahu nisa al-ansar abẹ́tí ìlú àbí hadith yẹn ọlọ́run bá kí àwọn obìnrin àwọn ansar nígbà tí a yà hijab tó sọ̀kalẹ̀ sàkọ́kọ́ náà murugahunna fasadalna biha wọ́n sì rọra ń ya àwọn ìró wọn wọ́n fi ń kọ́fà ara wọn láti sáré máa mú àṣẹ ọlọ́run bá ṣe fáwọn ọ̀rọ̀ taslim gbígbà pa tí èèyàn ò bá ti lè gbàgbà fọlọ islam rẹ ò ní ẹni ìbẹ̀rẹ̀ sí. láǹfààní látàsímọ́tò wà látàsímọ́tò kọ́dà mọ́ islam ìgbésẹ̀ islam ò lè dúró kórin lẹ̀ ilà àlà àwọn tẹ̀sílímì wọlé sí islam. àyàfi kó ṣe wípé tí ó dùn ó lé lórí ó ní tẹ̀sílímì. àyìnwá ní tẹ̀sílímì òun ní fa kí ẹ máa ti làákà ìbẹ̀sìn ọlọ́run ìbí ọlọ́wọ́ bá sọ báyìí ah, àbá wò kíní ọba mú o àní báyìí ó ní tẹ̀síìm ọ̀rọ̀ ní Islam wọ́n sì ń tí kó bá wa nílé ayé ìdúrà lọ wọ́n sì ń tí ń da ẹ̀sìn irú mọ́ wa lójú ìdúrà lọ òun ni kíni kíni nǹkan náà àtẹ̀sílẹ̀ wọlé Islam kéèyàn lè gbà fà tán kọ́lọ́mù bọ̀ bàtọ́ la rẹ̀ dàṣẹ́ sọ́ọ́lì àrẹ̀ṣẹ̀ wọ́n ní wípé eléyìí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ tá a kà tán lè sùn wọ́n ní tí ẹ̀kọ́ àfa àti sọ̀kẹ́ kàtọ́ jọmọ́ bá náà sẹ́yìn tó ní fàyín náà hùmá sálì máa fi ìdí nìyí ilá man sálàmà lillahi azza wa jalla wa li rasuli. wọ́n ní ìtumọ̀ tá a fa sọ wọ́n ní pé ad-dinu qa'imun ala al-muhal àdínú kọ́ ìmún alẹ́ nìbọ̀rọ̀hà orí èèrí tó fojú hàn òun lè sin jókòó lé tó túmọ̀ sí pé tí èèrí yẹn bá ti wá dé àfikún ọgbà kọ́ mọ́ lọ́rùn ilé òfin tẹ̀sílẹ̀ yìí sì ní islámù ni ó fi ṣe kí ni o ni ó fi dúró wọ́n wá ní tá bá wọ̀ dáadáa a pé àwọn kan táwọn èèyàn máa ń ṣe mẹ́ta alẹ́ ọmọ òrò láti yìí yàtà kọ́ hanásù falafatu àwọn táwọn ọmọ ìdí nìyẹn máa ń ṣe mẹ́ta ni òmùrù nàáfìyà sára yẹn tiẹ̀ àwọn kan tó ṣe pé àtìfà yóò fà sẹ́rí àlẹ́ ọmọlú lè àtẹ̀kẹ́ yà yìí kí kúrọ̀ lọ́bẹ̀ lé ní ọmọ fi mà á sálàyé mi ti àdámọ̀ àdámọ̀ yẹn wá bára wọn mu èèyàn sàmà tí bí bá ń pa àwọn àbí onímọ̀ kébí ń pa àwọn lẹ́ẹ̀ka tí mo ń sọ̀rọ̀ mo ní á ah, ó sì ti wá rẹ̀ mí díẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ so bóun mo ṣe mọ̀ àtìfà ni àtìfà náà ni hubbu náà al-umuru al-atifiyya inú rẹ̀ ni al nínú rẹ̀ ní ògbẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. al-umuru al-atifiyya fiqra lèèyàn máa fi mà àwọn onílágbájá onínú fùfù torí àti ibi tó ti bínú bí kú bìrì. mo rò wálá yẹn mìtì ẹlẹ́mìnú ni àpọ̀mọ́ra ah, mi ìbínú mi ò dáa mo rò yẹn mìtì fiqra rẹ ló fi mà wẹ́lẹ̀ yẹn. ẹlẹ́ẹ̀kejì òun ni burhanu nàkùlé àwọn tó ṣe wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa ń ṣe pẹ̀lú pé bó ṣe fojú wò ibi tí làákà rẹ̀ dayò rẹ̀ sínú. lápèjúwe yóò wò kankan pé kí yẹn bá ṣe báyìí ó yẹ kó rí báyìí tá a bá mọ̀ wá báyìí ó yẹ kó fún wa nàtìjà báyìí ìyẹn ni táwọn èèyàn ń kọ́ nínú lọ́jíìkì máa ń tètè wọ́n fẹ́ fọ làákà rẹ̀ wọ́n fẹ́ jẹ́ kó o lè ronú. kọjá nǹkan tó ń rí wọn ní Imam Abu Hanifa rahimahullah ta'ala ó rẹ pé débi pé tó bá ní ká máa wọ pé tó bá fẹ́ convince wa kókó táwọn ìmọ̀lù ni yóò convince wa kí lù. nígbà tó bá bẹ̀rẹ̀ sí ni máa mú àwọn kíní kan wá kíní kan wá ṣèṣe yìí ló sì mọ ah, àbí kíní lè jẹ́ lóòótọ́. o ìyẹn ni mójútó. ṣàlàyé mi ṣe ṣé wàá rí torí kọjá màmá ń tètè tó sì jẹ́ ní tó ní í ṣe pẹ̀lú làákà ìyẹn ó wá ṣàkóbá púpọ̀ fẹ́ni tó bá jókòó tì ó ṣe kí ni o ó ṣe àkóbá púpọ̀ fẹ́ni tó bá jókòó tì ẹ jẹ́ máa bọ̀ náà ẹ jẹ́ ń sọ ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta nínú àbàrọ̀hìn òun ni àlùbàrọ̀hìn dì níjà àwọn ẹ̀rí tẹ̀sí tó ṣe wípé ohun tí ó bì ní pé ohun tẹ̀sìn mọ́ wa. ṣe wá rí bùrọ́dù tí ní tàwa sọ yìí ẹ̀rí ẹ̀sìn ẹ̀rí pọ̀ ṣùgbọ́n kò wúlò nígbà tí kò bá sí nǹkan kan kí ni nǹkan náà òun ni alẹ́sìtìsìlámù lèmọ́sídárì tàlàkì alẹ́sìtìsìlámù lèmọ́sídárì tàlàkì. fún ti rọ ọlọ fún sunna nígbà Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ó bá ti lè tó pájú sẹ́ẹ̀lẹ̀ fún méjèèjì ọ̀sán dán yóò mọ̀ padà síbi kan nínú méjì tó kù nínú kọ́ mọ̀ fi àti fàṣẹ nǹkan yọkàn da hamasa bó lẹ́nu kí ni a mi ò lè gbà mi ò lè lọ o lè ti fún ẹnìkan létí kí ló ṣe ṣe gbá mo rò pa láàyè mi tí ó lè má bẹ̀rù tí òye bẹ̀rù tẹ bá mi léèrè pé kí ni títí fi ń bẹ̀rù ẹ kàn rí pé ohun èyí fẹ́ rí kíní tó abẹ́ni tá a jọ ayé ṣe là àti ṣe ń sọkún. ẹlòmíì ọbẹ̀ ẹ̀rù ayé ju gbogbo kan lọ ayé lásán ẹlòmíì sì máa sáfà díẹ̀ tẹ bá gbàdé sí la yóò sì máa sọkún ó mú sí i. àbúrò ẹlòmíì kò lè dá díẹ̀ síbẹ̀ ni àyè ẹ̀kọ́ sẹ́ẹ̀rì téèyàn ọba wa lò tí a ti fà yóò wá máa lo burama àti tí ọba ti sí islam fún islam kàlàkì mo rò wálá yẹ mi tiẹ yóò kàn yín à ah, ẹjọ àwọn náà jọjọ mọ gbogbo kan làákà yìí gbogbo kan làákà yìí tẹ́lẹ̀ kí tó bá di agbáyé yẹn kalẹ̀ báyìí ní ọmọ òkè áá kéyìn náà má fẹ́ jọ bẹ́ẹ̀ ẹ wá lọ wo dúdú àwọn tí ń takò síláàmù lónìí ìkànnì méjèèjì ní pọ́blẹ́mù burúkpala yẹ bi ti ìkànnì méjèèjì ẹnì kan ṣe pé àtúpà ni wọ́n ń lò lójú àwọn ní protest lójú àwọn tó jẹ kọ̀ọ̀rìjì àtúpà ni ẹlẹ́mìí ni ká taba fi àwọn kẹfẹ yìí lẹ́ẹ̀bẹ̀ wọ́n fẹ́ gba àlùwà ni wọ́n kàkà gbó mùsùlùmí rún ẹ̀dá àná kọ́kọ́ pamọ́ yóò bá lọ di bọ́ǹbù mọ́ra. yọ bọ́ọ̀bù ara rẹ̀ gbòò yọ sọ parẹ́ dànù yọ wà pa kẹfẹ́rẹ́ méjì abẹ́yọ̀ kan àtàbọ̀ àwọn kẹfẹ́rẹ́ ọ̀yà ni wọ́n pọ̀ gọ́rùn náà sí wọ́n wá sẹ̀tìn ìsìláàmù di ẹ̀sìn kásámù àti jàgídíjàgán ẹ wá wo àwọn kẹfẹ́rẹ́ ẹ máa wo ọjọ́ burúkú táwọn ní lọ́wọ́ kò ní ẹ wo kankan tó ṣẹlẹ̀ nàìjíríà láìpẹ́ bàbá ìmọ̀ọ́mù kan àwọn sí bandits náà ń pè wọn àbí kìnnì kan wọ́n fẹ́ pa àwọn èèyàn àwọn kiri yóò wá sáwá sọ̀dọ̀ rẹ̀ wọ́n tó bí ju ọ̀rọ̀ rẹ̀ wọ́n bá kó wọn dà sínú mọ́ṣáláṣí wọ́n ká àwọn kàdà sílé rẹ̀ wọ́n wá dé síbi ẹ̀nu mọ́ṣáláṣí onímọ̀ọ́mù àwọn tẹ́ fẹ́ pa wọ́n dé wọ́n bá bẹ̀ wọ́n gbà ṣé ẹ láwọn ẹni àlejò mi níwọ̀n ẹ̀ lè pa wọn àwọn ọ̀fọ̀ àwọn ni o ní tẹ́ bá ti mọ̀ pé pè mí náà tẹ́ ẹ bá ti ní pa mí tẹ́ ẹ gbà pé èmi ò lẹ́tọ̀ọ́ sí pé kẹ́ ẹ pa mí ẹ fi wọ́n yá mi ẹ yóò dá wọn fún mi ó sì bẹ̀ wọ́n bẹ̀ wọ́n bẹ̀ wọ́n bẹ̀ wọ́n bẹ̀ wọ́n bẹ̀ wọ́n tó padà gbà wọ́n sì pọ́n lé wọ́n wà lọ́wọ́ pa wọ́n lé mùsùlùmí ni o kiri yóò tó nìkan là ń lé two hundred àwọn kan sọ wípé kí káànù appreciate ẹni káànù ọkọ kankan láti appreciate ẹni sí. igbákejì olórí orílẹ̀-èdè host ẹni yẹn níjẹ tàbí jẹ mọ káànù rẹ mọ gbígbà sí nǹkan tó sùn. àkèébà ṣe pé òun host ẹ àwọn pépà nàìjíríà ò gbé wọn gbé nǹkan tó ṣe. lẹ́dẹ̀ẹ́ ìmáàmù àwọn zùmọ̀rá ẹ̀dẹ̀ ẹgbẹ́ ọ̀gá tí mo sọ ìmáàmù àwọn zùmọ̀rá ẹ̀dẹ̀ wọ́n pọ̀ ọmọ rẹ̀ láìpẹ́ sí ẹ̀ mọ̀ sá ẹ̀kọ́ yẹ́kẹ́ bí wọ́n ti bá ń lọ ni ìmáàmù àwọn zùmọ̀rá ẹ̀dẹ̀ ìmáàmù àwọn zùmọ̀rá wọ́n pa ọmọ ẹ̀ lẹ́dẹ̀ lọ́sẹ̀ tí ó kún fún níbo wọ́n ti pa wọ́n lọ ń ṣiṣẹ́ nu wọ́n wá lójú ni wọ́n sì lù pa pépà kankan ò gbé pépà kankan ò gbé ẹ wá máa wo dinesan dinesan wá gbé ẹ máa wo ó ní bandit killed kíní kan ìnẹdẹ kill weather ìnẹdẹ àbí mọ́ọ̀bù ló tiẹ̀ pé ní ọ́sà pé ń lo ẹ̀wọ́ kan pé kill kíní kan ìnẹdẹ tẹ wá tí kẹtẹ wá ń ka news yẹn lẹ́sẹ̀ wá ma wọ́n ti wá kọ́ síbẹ̀ pé ọmọ ìmọ̀ọ́mù sùmọ́ra bíbí ẹ̀ dẹ̀ wọ́n kọ́ bẹ̀ ó wà nínú the nation yẹn. wọn ọ̀ wá sọ mi tí wọ́n ti pa máa bọ̀ ma ẹni tó jẹ́ gbé yẹn jáde sínú news. kí ọmọ ìmọ̀ọ́mù pọ̀ ni. wọ́n wá ní ìjàlè wọ́n ti fi sórí wọ́ọ̀ch kínní tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà nígbà tó wá lọ gbé ni àti kínní kan wọ́n wá nà wọ́n wọ́n wá gbé wọn lọ sí kínní kan ìgbà tí fi lọ́dọ̀ ọlọ́kà wọn rí pé wọ́n ti kú nígbà kò dẹ̀ sí ní tó kan kínní mbẹ̀ o nítorí wípé promote violence ẹ dákun lọ jí tọ́wọ́ ṣe pé àwọn ẹnìkan á àwọn náà bá wọ pé àwọn náà mọ kún wa ni èyí ló gbọ́ ẹgbọ́n nǹkan tí mò ń sọ yìí àwọn tí wọ́n napa àti fà ní àfihàn napa kì í ṣẹ̀ṣẹ̀ lóní kan napa kì í ṣòfin nàìjíríà lóní kan náà yapa ara nu sọ yẹn fáà mùsùlùmí náà àti fà àti fà àti fà ọ̀ya a protest àwọn mùsùlùmí tí wọ́n protest ní ìsìn àwọn sísun onígàgùn náà wà sáwájú ó wà fi dúró kí ní fún wíì women of muslim kirika wàláì orí o ti bẹ jẹ obìnrin tó lè jẹ bá tó fóònù mo tó ní kí o do kámẹ́rà wa wájú òun kẹ̀kẹ́ dà kó kó lọ kó o ti bá sọ̀rọ̀ ilé tí o ní kí fọkàn yẹn lẹ́yìn lọ torí ẹ ti pa sani náà wọ́n ti ti sáájú òmùrù náà ti fi yà àwọn tó yẹ pé tẹ bá sọ fẹ lómi ẹ lè lómi yóò kàn múra kankan kan lórí nǹkan mi àwọn tó múra kankan lórí rẹ kò jókòó lórí ìmọ̀ ìṣòro ọmọdé lè yìí lámọ́ ń sọ fáwọn míì náà ọmọ ìyá wa kéèyàn gbé omi kaná kó fẹ́ tẹ̀bà tó wá gbé gàrí sẹ́gbẹ̀ẹ́ kan wá kó wá mọ̀ wí pé ah táìmù tí yóò fi máa rò bá yẹn yóò ní rántí ọlọ́run ṣe síkiri lọ́wọ́ kó wá mọ wọn gàrí jẹ kó wá mọ ṣe síkiri torí kò fẹ́ sọ̀rọ̀ síkiri kó mi ó sì gbẹ kaná ó ní síkiri ni òun fẹ́ mọ ṣe síkiri kíyàwó èèyàn fẹ́ bímọ kéèyàn yóò ní ìyàtí lọ sí tù pé ọlọ́run lọ́lọ́run jẹ́ wàá kí sọ̀lá fìlẹ̀ ajá wà wà sàlùwàlà yóò kí sọ̀lá fìlẹ̀ ajá kí obìnrin ó lè bímọ. wà á bẹ̀rẹ̀ sọ̀lá fìlẹ̀ ajá pé ọmọ yẹn ó jáde jẹ pẹ̀lú ọ̀run sọ̀lá fìlẹ̀ ajá. ẹ̀sìn kan lọ́rọ̀ yíyẹ o àfífà ni o mo rò pa àjọ mi yẹ o ẹ̀sìn Islam ẹ̀sìn tí a máa ń fi àfífà àdámọ́ kí bọ́lọ̀ dé mi níbí máa ṣe ṣe ni nígbà yín bí ṣe wù. bẹ́ẹ̀ ni èyí sọ̀rọ̀ làákà ìpọnra dandan làákà ìtọ́ bá ti lálàáfíà kò dúró ta kó ń tẹ̀sìn mú wa. ìyá kí hàn yín pé nínú wòye tèmi ẹja àjọjọ wò àjọjọ wò sì bá tẹ̀lé bá fẹ́ tètè yẹn bá fẹ́ kí Islam kó gbókun kó fẹsẹ̀ múlẹ̀ kó yanjú kó ṣe déédéé àánú ọlọ́mọ bá ọba tọ́lá rẹ̀ ká kí ni yóò ní o àtẹ̀sílẹ́mú wàlísìlám àtẹ̀sílẹ́mú wàlísìlám ẹni tí ọba ti ní méjèèjì ọ̀rọ̀ rẹ̀ ti bẹ̀ tẹ̀ alámọ̀rí rẹ̀ ti dàrú ọlọ́run ní dára alámọ̀rí tẹ̀mí àti ọlọ́run ní jọ́ dàrú ọ̀ àádẹ́rì wípé yẹ́nì mo ti sọ lọ kò sí ànábì tá a fẹ́ sọ nínú àwọn ànábì ọlọ́run tá a ní rákòjú kò sani àkànú wọn kò sani àkànú wọn gbogbo wọn pátápátá àpéjú yẹ pọ kò wá sẹ́ni kankan náà nínú ẹni tá a yẹ èèyàn dáadáa èèyàn dáadáa tọ̀dọ̀ Ọlọ́run bá ní mò ń sọ ọ àyàfi àfi ẹni tó ní tẹsílẹ ṣé wàá láwọn sáájú alẹ́ bá Muhammad sallallahu alaihi wasallam wọn déédéé ju àwa tó kù lọ ní tí wọ́n fi ju á lọ òun náà ní kíni o àtọ̀ sílẹ̀ ìbò tí nǹkan kan ọba tẹ̀ ẹ́ lọ́rùn tí nǹkan kan kọ̀ bá wù wọ́n tọ́lá wọn tó la àríkà tó bá ti gbé òfin dé báyìí wọ́n sì juwọ́ ju sẹ́lẹ̀ àwọn onígbọ́n náà wọ́n bá la dùn ẹ̀ sáà Abubakar àti Mistah Mistah. sọyẹ kí abubakar ni máa ń bọ̀ ó ní fún lóúnjẹ ẹgbẹ́ ní rẹ̀ ń gbé ìgbà wọn yẹn wá ń sí náà ọmọ abubakar ti ṣe aisha mr o òun hakùn ma o o ni ní lọ́wọ́ kankan kí ni yẹn wá ń jọ abubakar gbé a ti yẹn wá ń ara láti ìwọ́n tó ń tọrọ báárà táwa ní ráìsì ni wọ́n ní ah, ráìsì yìí ṣùgbọ́n ó ló kúta ẹ dàpọ̀ sí ti ráìsì bá ń ẹ̀mí láti ó ń báárà lẹ́yìn kó sáà máa wó ráìsì jẹ ọjọ́ rẹ̀ wàá sọ̀sọ́ kú sọ kíkọ̀ gbà mí ebi ọjọ́ ṣe bẹ̀rẹ̀ sí ní pa kíní yẹn wá bá Abubakar ni òun náwó lé lórí ma òun ní bùkátà akátó fẹ́ gbẹ lórí ẹ mọ Ọlọ́run ní wàlá yà dá mi ulul fadli minkum was-sa'ati an yu'tu ulil qurba wal masakin wal muhajirin fi sabilillah wal ya'fu wal yasfahu ala tuhibbuna an yaghfira Allahu lakum ọlọ́run ní àwọn kan máa nú yín mọ̀ búra yín ní fúlágájá nìkan yín ní ṣe kíní kan ọmọ búra bẹ́ẹ̀ mọ́ wọlé àfọ wọlé ẹ̀sọ́ náà sàmójúkú náà sàmójúkú aláàtọ̀ ẹ̀bùn náà yá fẹ́rẹ́ ọlọ́run lẹ́kọ̀ọ́ ṣé kò wù yín kọ́ lọ́ọ́ sàkórí ní bẹ́yìn náà abẹ́yìn ọmọ ṣe ọlọ́m tọ́ba yẹn bá yẹn náà ṣe ọlọ́m téèyàn bá ṣe yẹn náà sàkórí ní ìrántí ọkọ sàábẹ yẹn àyà wàyídà kọlákọtùmù nìsá àfàbàlágùn àjàláhùn fàlàtà àbùdùhùn nà ànyàn kìhìnà àzíwájàhùn nà ìdá tààrọ dọ̀wùbá yìí nà hùn bílmàrú sàábẹ méjì ó fi ó tó rẹ ó fi fún sàábẹ mi ìgbà tó wà fi ó tó rẹ fún gẹ́gẹ́ bí ọmọ ìyá ìyẹn wà tọ̀ lákọ̀ọ́ sálàyé nìyẹn lẹ́yìn tó ti wá tọ̀ lákọ̀ rẹ̀ tó ti wà lọ́dọ̀ tí èèyàn ti ń ṣe àwọn ìgbìyànjú ẹ ti kẹ́ ẹ pé yóò dùn yàn wọ́n tó wá fẹ́ fẹ́ ra wọn òun náà wà wọ́n pé yín gbèsè tọ́wọ́ fẹ́ lè wọ́n ẹ tí mo fi jọ́mọ̀ ya mo lọ́mọ pọ̀ mi rántí kíní yẹn dáadáa bọ́ ajá lọ́wọ́ tàbí sí ìrọ̀ àmàlẹ́ tí mo fi jọ́mọ̀ ya tí mo lè fi àbúrò mi fún tó wá ṣe irú tó ṣe tó wá lọ́wọ́ bẹ̀ ẹjọ́ tó lọ́wọ́ sọ wàlá tá a dùn azọ́wájà hùnà ẹ máa ń lẹ́ ènìyàn la ẹni wọ́n fẹ́ kọ́ wọn padà níbàlá wọn fọkọ wọn ọkọ wọn lọ́lọ́run tún pè é ẹ rí nǹkan bí olùdìbò àrí ó yá wá fẹ́ ẹ kéré náà lọ́jọ́ àfà alẹ́sẹ̀ islámù lillahi ta'ala kéèyàn gbà fàkọlọ kéèyàn ju ọdún sẹ́yìn lẹ́fù ọ̀sán ló láàrin àwọn mùsùlùmí táwọn ẹ̀láyé lóde òní onílé wa kí o ọ̀dà nígbà tá a sá lọ ilé àdáhùn ṣe ṣe bẹ́ẹ̀ ròdì ń bà wá sẹ́gbẹ́ láti fà ní. a ò wí pé a ti ń bá lárú àlábá ìpínlẹ̀ sí ni ń ṣe tí n bá irú nǹkan bá ìpínlẹ̀ sí ni ń ṣe. mo rò pálá yẹn mi ti díyàn lọ sábà àwọn àwọn àwọn àwọn tọrọ ọlọ́run ní jẹ́mi àti yóò ti ṣe. sọ wàlá tẹ̀sí fún kọ́dà mọ́ ìsìlámì ilà àlà àbáhárí yìí àtẹ̀sílẹ́mì wọlé islam islam èèyàn lè yanjú lẹ́yìn wáyé tẹ̀sílẹ́mù gbogbo ẹ̀ ń tẹ́ ẹ rí lónìí táwọn nǹkan kan nú ẹ̀sìn nílá láti ṣe kò gbà fọlọ́run débẹ̀ gbà fọlọ́run bá rẹ̀ ní òtò ẹnìkan jọ kan àwọn ẹnìkan sọ̀rọ̀ lọ́wọ́ obìnrin kan wá ń ṣe bó ṣe wù wà kálá ó níyàyè tí ẹ bá ti rò pé ẹ dáa ẹ bá léwà lẹ́wọ́n àmì lẹ́nu kankan òfin ní jọ yín lójúmọ́ ẹ sọ́ra yín sọ́ra yín gan torí ẹ wà lóde lómìnì lójú tí òbí lè bọ́ra pé òun ní fẹ́ wà mí pamọ́ o kò lè ní tẹ̀sílẹ̀ mọ̀ kọ́lọ́ ó ní ẹ ṣe sùúrù ó nítorí pé àwọn tó da ijú lọ tó da ibi lọ wà nù yẹpẹ síbẹ̀ náà ibẹ̀ kọ́ tàlẹ́ńtọ̀ bó ṣe dáa tó bó ṣe lówó tó bó ṣe pàtàkì tó bó ṣe nímọ̀ tó tẹ́ni tí ó jù lọ ní gbogbo nítorí ó ní tí ò sínú yẹpẹ ìgbàdí wọn wà dọ̀rọ̀ ọ̀run ó ní bẹ́ẹ̀ mi sì ṣe wà tí n bá fún yàn lépè àwọn bá ti mọ halẹ̀ ní gbọ́dọ̀ ó ti ṣẹlẹ̀ báyìí tí n bá fún yàn lépè báyìí pé kan báyìí ni kò ṣe ó gbàǹdí ọmọ ṣe nù ṣẹlẹ̀ kálukú wa wò pé àwa àti olè fún yàn lépè ọ̀yà kéèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ níta afẹ́ ló bẹ̀ ní kí a tẹ̀ sílẹ̀ gbígbà pàfọ́ lọ mímọ́ wò wí pé èmi gbá kọjá àwọn tí wọ́n ń ṣerú nǹkan yẹn ẹ̀yìn mi àti wọn akulu nìyẹn yà á ní ká máa wò dáadáa ibò wa náà wọ́n ti padà wá tọrọ owó ní wọ́n fẹ́ kọ́ mọ́ṣáláṣí ìwà ni ẹgbẹ́ àwọn kankan bẹ lẹ́bù bí tí kálukú bá dé máa ló máa sọ ọmọ ibi táwọn bílàkàyè tí wọ́n ṣe máa nìyẹn wọ́n ní bílàkàyè wọ́n ti wọ́n ti máa nìyẹn tó àwọn tí làkàyè tí wọ́n wá tóbi àwọn wò pé àwa ti kọjá lẹ́bù yẹn kò ní tẹ̀sílímù méjèèjì ni máa fẹ́ kéèyàn tí èjì yàn ní tẹ̀sílímù méjèèjì ni ó kódà bí yẹn bá ran jùmáyé tó torí rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ àtúfà náà ní ìdálá o àti calculation làákà yìí pé tí n bá ṣe ẹ̀sìn ni màá fi rí nǹkan báyìí nínú ayé síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀dá kan mójútó bóyá láti ní àtẹ̀sílímù alìkámilú lillahi. tààlà ọlọ́run bó fìmí àti ìṣe kọ̀ọ̀kẹ́ dáadáa hàdà wa sallallahu muhammadu wa alayhi wa sallam tàbá rẹ̀ tó níbi rẹ̀ ẹni èjì ẹ̀ta tó tiẹ̀ kí ló dé ìrírí yàtọ̀ àtẹ̀sílẹ̀ kéèyàn gbàpà alẹ́ Islam kéèyàn tó pàjù sẹ́lẹ̀. kò yẹ ẹyin ni ò yẹ ẹyin bẹ gangan ẹ mọ̀ tó mọ̀ kéèyàn gbàfà ẹ mọ̀ tó mọ̀ ṣé ẹ ni ń jẹ́ mùsùlùmí ẹ̀rọ tí wọ́n ti ní mùsùlùmí ẹ̀ tí wọ́n yẹn ní pé olùgbàfà fọlọ́ ẹ̀yin tó bá gbàfà fọlọ́ òun lẹ́ni tó ti fa ọ̀rọ̀ rẹ̀ lọ́lọ́wọ́n bá lọ́wọ́ èyí tí Ọlọ́run bá ti ní í ṣe ni wọ́n mọ̀ ṣe ní tó bá ti ní òun fẹ́ lèmi náà fẹ́ ní tí ọba ti fẹ́ yìí nífẹ̀ẹ́ iná máa ń sọ pé èèyàn gbàfà sálàyé mi ti sọ wá rí òun ni jújú pájú sẹ́lẹ̀ kéèyàn wá ní tẹríba fọlọ́ ntàn yanyan méjèèjì fara wọn tẹ̀tẹ̀ yìí ẹ̀yin náà ti rí i pé islam àti tẹ̀sílẹ̀ lójú ẹ̀ náà ló ní sin àti lam àti mim ibi kan náà wọ́n ti mú sálàyé mi ti sin lam mim owó ni òní inú méjèèjì kò sí ti òní torí aṣọ ìṣèkọ̀kọ̀ ẹ̀ nìyẹn sin lam mim ni islam àti tẹ̀sílẹ̀ èwo ni òní inú méjèèjì kò sí so yín náà ni méjèèjì padà sí ó ní kéèyàn gbà atara àtàrà fọlọ kọkẹyìn ọlà níbi mọdọọjà Ọlọ́run tára sẹlìmà náà ni sẹlàyé mi ti kó là níbi nǹkan téèyàn lè fi ma ṣàtàkù ẹsìn Ọlọ́run kéèyàn kọkẹyìn ọlà pọ ti yé wa nà wa àgbẹ̀yìn tó ní nǹkan tó pọ̀ àbí ní tèsí àwọn ṣé o lè fi kókò tàbí àìsàn tàbí ẹ̀gbẹ́ láti iṣu ọ̀dọ́ irú oúnjẹ tí wọ́n ń lò láyé àlọ́ Muhammad sọ tamru sha'ir qamhu àwọn nǹkan bíi jéró àwọn nǹkan bíi daqiq daqiq náà wà nù àwọn ìbáyà mi. ó nìkan tó dàbí fúláwà bí èlùbọ́ bí gàrí àwọn àtàwọn nǹkan oníhóró bí àgbàdo ọkà bàbà ìrẹsì ẹ̀wà sálàyé tó ṣùgbọ́n dọ́bì tó gbogbo ẹ̀wà ni owó ti ìbàlàdé oúnjẹ táwọn èèyàn ń jẹ ń jù nínú ìlú tẹ́kítẹ́ bá wọlé èèyàn mẹ́wàá àti ìṣẹ́ bá èèyàn eléyìí tó sì bá a mú lásìkò ráìsì àtẹwà ni ráìsì àtẹwà ni ẹja gbìyànjú ẹ bí ọba wa yọ ráìsì àtẹwà kọ yọ gàrí ṣùgbọ́n àti jẹ gàrí lọ́jọ́ ọdún náà lọ́bẹ̀ ń tẹ́ ẹ. ọlọ́mọ bọ́ bọ́ aláṣẹ náà. mọ́ láṣìírí tí ò dáa débi pé oh, oh, kásẹ̀ mọ́ ni rárá ètò ká mọ́ ni síra wa lọ́wọ́ ká má ni dèbí dípò pé á ní lọ́wọ́ èèyàn àṣírí tí ò dáa wal ma haka fi sadrika wa karihta an yattali alayhi an-nas nítorí ọba ti fẹ́ káwọn èèyàn kọ́ ọmọ bẹ́ẹ̀ mọ́ ni ó yẹ ká gbìyànjú kí ta àti kọ̀rọ̀ wa kó ṣe déédéé ara wọn. mò ń àwọn bàbá mò ń bọ̀ ó yẹ ká gbìyànjú débi pé àní ní àṣírí tá a máa bẹ̀rù lọ́dọ̀ ẹni. sálà yẹn ti torí. gbé wàá dàda ẹjọ́ sọ̀rọ̀ ọ̀sọ́ kó kiri ẹjọ́ sọ